Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Ẹ ké hallelujah ẹ káàárọ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi lórúkọ jésù ilẹ̀kùn àánú kò ní tì mọ́ yín ẹ kú ọjọ́ ìsinmi lónìí bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ọ̀pọ̀ rẹ̀ la ṣe láyé á láyé wa ọ̀sẹ̀ títun yìí lórúkọ jésù yóò mú ayọ̀ wọnú ilé yín ní tóun ti ń retí láti ọjọ́ tó ti pẹ́ lọ́sẹ̀ yìí wàá rí gbà wàá fò fayọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ó jẹ́ pé òní lọ́jọ́ ìbí yín mo kí ẹ̀yin náà pé happy birthday to you ẹ̀mí gígùn àti àlàáfíà olúwa yóò fi tẹ́yìn lọ́rùn ògo titun fún ọjọ́ orí titun lórúkọ jésù á sọ̀kalẹ̀ sáyé yín yóò rí bẹ́ẹ̀ o yóò ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa wa ìwé ìfihàn orí twenty one ẹsẹ̀ five òun la ó fi gbàdúrà láàárọ̀ yìí ìfihàn orí twenty one ẹsẹ̀ five bíbélì wípé ẹni tó jókòó lórí ìtẹ́ náà sọ pé mo sọ ohun gbogbo di titun ó ní kọ sílẹ̀ nítorí òdodo ọ̀rọ̀ àti òtítọ́ ni àwọn ọ̀rọ̀ yìí hallelujah ẹni tó jókòó lórí ìtẹ́ náà sọ pé kíyèsí mo sọ ohun gbogbo di titun ọ̀rọ̀ yìí la fi rán mi sí ayé rẹ ní ọ̀sẹ̀ titun yìí pé olúwa yóò sọ ohun gbogbo di titun láyé rẹ bí akàyí sọ pé ẹni tó jókòó lórí ìtẹ́ náà sọ pé ọlọ́run nìyẹn alágbára jùlọ ọba àrà ọba tí wí tí sì ṣe bẹ́ẹ̀ tó wí kò sẹ́ni tó lè béèrè pé kí ló sọ yẹn ó sọ sí ayé rẹ̀ láàárọ̀ pé òun sọ ohun gbogbo di titun gbogbo wa la mọ̀ wípé nǹkan titun dáa ju nǹkan àkúwórí lọ bẹ́ẹ̀ ni nǹkan titun ó dáa ju nǹkan àkúwórí lọ praise God under normal circumstances gbogbo wa la mọ̀ wípé mọ́tò titun tí a rọ̀bà ó dára púpọ̀ púpọ̀ ju tòkunbọ̀ lọ bó tilẹ̀ kí tòkunbọ̀ yẹn dáa tó tuntun dáa jù lọ sòwúlúwa lóun máa fún ọ ní nǹkan titun máa retí new nínú ọ̀sẹ̀ yìí mo sì mọ̀ wípé kọ́sẹ̀ tó parí ó jẹ́rìí titun ó rògo titun oore titun yóò wọlé orin titun yóò gba inú rẹ kan bẹ́ẹ̀ ni olúwa wí wàá kọ orin titun lọ́sẹ̀ yìí ìgbàgbọ́ ni a fi ń gbé ayé mọ́ ìyẹn mú sí tí mò ń sọ yìí mọ́ wò pé wọ́n bí wọ́n ṣe máa sọ náà nìyẹn ìwọ fìgbàgbọ́ gbà and wrap this prayer with expectation máa retí pé bàbá rẹ òwúrọ̀ sọ láàárọ̀ ọjọ́ Sunday pé ọ̀sẹ̀ titun yìí o àárò ohun titun wọ́n á rán ọlọ́run létí pé ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ ṣẹ nínú ayé rẹ̀ ó dẹ̀ máa ṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín nínú ọ̀sẹ̀ yìí you will dedicate new thing in the name of Jesus Christ oore titun tó nírètí yóò wọlé wá lẹ́tà ayọ̀ wàá gbà lọ́sẹ̀ yìí kọ́kọ́rọ́ ayọ̀ a ó fi lé ọ lọ́wọ́ ìròyìn ayọ̀ wàá gbà lọ́sẹ̀ yìí lórí ọ̀rọ̀ ọmọ rẹ lọ́sẹ̀ yìí wàá kọ orin titun wàá kọrin ayọ̀ lórí tó ń retí yẹn lọ́sẹ̀ yìí wàá gba good news bẹ́ẹ̀ ló máa rí bí olúwa mi ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè bí ọwọ́ kì í ti ṣìnà ẹnu olóore rẹ kò ní tàsé rẹ gbogbo àmì tàsé ń tàsé tí ò jẹ́ kó o tí ì rí orí yẹn gbà àmì yẹn parẹ́ láyé rẹ bẹ́ẹ̀ ni yóò rí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn ná ọjà ògo lọ́wọ́lọ́wọ́ báyìí táyé rí ògo láyé yín ọjà ògo yín ọ̀tá ò ní túkà o yóò sì dára fún yín bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí olúwa kó máa bá yín lọ agbára rẹ̀ kó dì yín mú ogun ayé ò ní já yín sí òwò ẹ lọre lónìí o bẹ́ẹ̀ lẹ́ padà láyọ̀ ìgbà òní bá parí ẹ ó fòfò ayọ̀ bẹ́ẹ̀ ni yóò rí kí àlàáfíà jọba ní ìlú wa kí ìmọ̀lẹ̀ ọ̀run kó jẹ́ àmọ̀nà fún yín lórúkọ Jésù Kristi olúwa àti wa àmín èmi ni yín tòótọ́ Jeremiah ọmọ Òkúnlọ́lá láti the African Church Solution Camp àlàáfíà ni fún yín. ire ni mo ti ríre gbà. mo ra àánú gbà ọlọ́run Jeremiah Òkunlọ́lá.